amọ̀ládẹ̀yìn amọ̀ládẹ̀yìn àjò dẹ̀yìn omédẹ̀yìn. amọ̀ládẹ̀yìn amọ̀ládẹ̀yìn àjò dẹ̀yìn omédẹ̀yìn. bó o do dẹ̀yìn wá dòdò àrò dẹ̀yìn omédẹ̀yìn. bó o do dẹ̀yìn wá dòdò ẹ̀jẹ̀ dẹ̀yìn omédẹ̀yìn. gbogbo ayé ń roro kọ̀ǹgó kọ̀ǹgó kẹ̀yìn oméde. bàtọ̀ ń ro kẹ̀jù kẹrù bọmọ àmọ́ ládẹ̀yìn ó ṣe o. dẹ̀yìn omédẹ̀yìn. àmọ́ ládẹ̀yìn àmọ́ ládẹ̀yìn àjò dẹ̀yìn omédẹ̀yìn. àmọ́ ládẹ̀yìn àmọ́ ládẹ̀yìn àjò dẹ̀yìn ó méjẹ̀yìn bó bá dẹ̀yìn wá dódò aró dẹ̀yìn ó méjẹ̀yìn bó bá dẹ̀yìn wá dódò ẹ̀jẹ̀ dẹ̀yìn ó méjẹ̀yìn. agbègbè ayé ń ro kọ̀ǹgó kọ̀ǹgó dẹ̀yìn ó méjẹ̀yìn. bàtà ń ro kẹrùkẹrù bọmọ àmọ̀ládẹ́yìn ó ṣe o dẹ̀yìn ó médẹ̀yìn àmọ̀ládẹ́yìn àmọ̀ládẹ́yìn àjò dẹ̀yìn ó médẹ̀yìn àmọ̀ládẹ́yìn àmọ̀ládẹ́yìn àjò dẹ̀yìn ó médẹ̀yìn jọ̀wọ́ dẹ̀yìn àmọ̀ládẹ́yìn àjò dẹ̀yìn ọmọládẹ́yìn jọ̀wọ́ dẹ̀yìn àmọ̀ládẹ́yìn àjò. dẹ̀yìn amọ̀ládé àníkò dẹ̀yìn amọ̀ládé ìrìn àjò dẹ̀yìn ọmọládé àníkò dẹ̀yìn amọ̀ládé ìrìn àjò dẹ̀yìn amọ̀ládé ìrìn.